الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àbẹ̀rẹ̀ ọba ti máa kí wọn láti ọlọ́dàkùn gbà lọ́wọ́ wa o ọlọ́dàkùn mọ́dàlú wa láyà o lọ́sọ̀ foríjì fún wa o ìgbéra ti yẹ alhamdulilayi ọ̀hún ebi ta kí lálẹ́ ìpín ṣe ní ọ̀kan yókù tó kù tá kí láyò kí á sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìgbéra ti yẹ alhamdulilayi torí àsìkò wa uh, títí táwọn ọmọ kàlálẹ̀ yìí náà ni alhadith ishirun ní hadith twenty anas bin malik ẹni tó gbọ́ anas ni àfáwà anas ọmọ malik radiyallahu anhu ọlọ́mọba ayé lójú wọn kọ̀ọ̀lọ́ ni mara nabi sallallahu alayhi wa sallam bí imra'atin wọ́n anabi ń kọjá lọ níjọ́ kan ó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ arábìnrin kan tẹ́pùkì ń da arábìnrin yìí ń bẹ̀lẹ́gbẹ̀ sàárè kan ń wá ń sunkún ń sunkún pakọ́l anábì wa ń sọ fún wípé ìtẹ́kìlà ìrẹ́ arábìnrin tó ń sunkún ìbẹ̀rù ọlọ́run wàsíbìrì kò sì ṣe sùúrù kọ́ lámúmọ́ra kọ́ọ̀lẹ̀ arábìnrin yìí ní ilé káánì kó rẹ kó lọ́dọ̀ mi járe fàyín nàka làmtúsọ̀ bí mo sì bá ti wàtọ́ ọ̀ máa tó ṣe mí kọ́ ma máa tó ni òní sọ pé kí n ọlọ́run ṣe sùúrù pé tó mí kò ni ọ mà bí ṣe ma rí lára ó fún ànábì bẹ́ẹ̀ ṣùgbọ́n o wà làm arábìnrin yóò dá ni o lóbi sọ sọ ọ sọ̀rọ̀ sí ànábì báwọn fàkì ìlàlá à anabi bá ń lọ àyè sọ fún arábìnrin náà pé ìnáwó nàbí yìí sallallahu alaihi wasallam ẹni tó máa

mi mẹ́ni bá ti sọ bẹ́ẹ̀ sí ọ mi mọ̀ pé wọ́n ni pakọ́ọ̀lì ànábì ní ìnáma asọ́bù orí tí wọ́n ń pè ní sùúrù ìdásọ́dù mọ́tìlìkùlà òun náà ní tí nígbà tí àdánwò bá kọ́ bá ní bí èèyàn bá ti ṣe yẹn náà wọ́n ń pè sùúrù láfi ní kò ṣe sùúrù àdìsí ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ni sùúrù náà lèèyàn máa ń ṣe bákan náà bí yẹn bá ṣẹlẹ̀ tí ntí ó dùn máa kan ṣẹlẹ̀ sí tó wá fẹ́ máa bá ara jẹ́ wáàsí tá a ṣe fún náà ni wáàsí ṣe sùúrù ìbẹ̀rù ọlọ́run wáàsí tá a ṣe fún náà nìyẹn bẹ̀rù ọlọ́run ṣe sùúrù wáàsí tá a ṣe fún tọ̀hún nìyẹn. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni wípé téèyàn bá tẹ́nìkan bá sáyè mọ ẹni ó lè fàbùkù kàn yẹn o téèyàn bá máa béèyàn ti tó ó lè fàbùkù kàn ọ́ ìwọ tó wá jẹ́ nǹkan tó pàtàkì tẹ́nìkan bá bùkù kàn ọ́ má jà ń bẹ̀ o ó ṣe sùúrù ni kódà ò lè tún máa rẹ́ni kódà ò lè máa lọ wọn náà kọ́ sànẹ́bí wọn náà máa lọ ẹni yẹn ò mọ bó ti tó ni tó bá wà bó ti tó kò ní bá bùkù kàn ọ́ kéèyàn ó ṣe eléyìí ẹ̀rí pé léyìí ló mú àpọ́nlé wa ìgbà tí wọ́n padà sọ pé ọ̀ mẹ́ńtọ́ wa kùn kan ni kélóde òun náà sáré sáré wá fẹnu ẹ̀ gbólẹ̀ pé ẹ forí jì mí ẹ forí jì mí ìmọ̀ ni ṣùgbọ́n téèyàn bá ní òun fẹ́ máa sọ bóun ti tó ń gbà yẹn kódà bí ṣe ń bínú lọ́wọ́ yẹn téèyàn bá ní kí àwọn sọ pé kẹlọ jẹ kẹlọ já má mò ń gbó jẹ lọ́wọ́ rẹ ni wọ́n lọ ń bọ̀ mí ni àti títí wá ni ó ti tún bínú sọ̀rọ̀ síyàn torí pé èṣù irú eléyìí ọ̀sẹ̀lẹ̀ sábà kan wọn láfa yẹn wa mọ́tò lọ ọlọ́kadà kan bá gbá lẹ́yìn àfọ̀bọ̀ ẹ̀ta ìbẹ́lẹ̀ báyìí ó sọ̀ bá sí ọlọ́kadà ọlọ́kadà ní òsèmẹ́ni méjì òun náà fún padà báyìí ọ̀rẹ́ ìgbà tó ọ̀hún àfà báyìí lọ́wọ́ sẹ́rí àfà yẹn mi <laughs> ó àbùkù ọkàn ọ tó sì nírí kò sí ìgbà tó sì wọ́n padà bí ọ náà ni kódà kó o kọ́ lọ tì í mọ́lé kó o kó fìyà jẹ́ kò lè di etí rẹ tó bá yẹn mọ́ àbùkù yẹn ti kàn ọ́ ná ṣùgbọ́n tá a bá lè mọ sàmúmọ́ra bẹ́ẹ̀ tá a bá rẹni tí ò mọ bá a ti tó tí ó mọ àpọ́nlé wa kí wọ́n bá bùkù kàn ọ́ ẹni tó bá bùkù kàn ọ́ lábùkù kàn torí pé ipò rẹ̀ èsì pò tó yẹ ká mọ̀ fà bùkù kàn. tẹ́nì wá ti wí àbùkù kan ipò rẹ̀ òun kọ́ wọ́n kọ́ lọ́wọ́ kan ara ẹ̀ lọ́wọ́ àbùkù kan ara ẹ̀ ló ṣe kẹ́ni ara ẹ̀ lọ́wọ́ àbùkù kan ló fi jẹ́ sí pé ọmọdé lé kọ́mọdé wa yẹ pẹ́rẹ́ àgbàlagbà yẹ àgbàlagbà ọmọ òun ló yẹ pẹ́rẹ́ ara rẹ̀ òun ni ọ̀ma ipò àgbàlagbà yẹn òun ni ọ̀ma ipò tẹ́ni kí wọ́n mú àpọ́nlé wá kí wọ́n sì máa ṣe sùúrù kí wọ́n mọ lámúmọ́ra ìgbẹ̀yìn rẹ̀ ọ̀la ìmọ̀ já sórí púpọ̀ ìmọ̀ já sórí kọ́lá báwa náà ṣe kéré ìmọ̀ yàtìrí àwọn oríṣiríṣi ẹ̀pẹ́ wo ṣe gàmí fún gbàmí ọ̀yẹ́ kó bínú ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù tó bínú ìgbẹ̀yìn rẹ̀ padà máa dùn ìgbẹ̀yìn rẹ̀ padà máa dùn tí máa bú ore fún ni torí ìdí eléyìí àwọn ẹ̀kọ́ tá a kọ́ náà àdéhìí àwọn nìyẹn bákan náà ìwọ tó ń bínú lọ́wọ́ náà tẹ́nì kan lọ́gbẹ́ ṣe sùúrù tó o sọ́ra bu ya rẹ̀ gan tó nímọ̀ àwọn ẹ̀rẹ́ ya nìyẹn ọ̀gá tó rẹ̀ <laughs> o ti o ti o rẹ̀ yóò nígbà tó ṣe sùúrù tí nǹkan bá ṣẹlẹ̀ sí ni ká gbọ́ ìmọ̀ràn ànábì pé ká ṣe sùúrù tó ọ padà máa lọ bẹ̀bẹ̀ níbi nǹkan tẹ́ ẹ̀kọ́ bẹ̀bẹ̀ lé lórí torí o ti bínú kò yẹ kó bẹ̀bẹ̀ wọlé yẹ kẹ́tùn máa bẹ̀ wọ́n tún apàdà dẹ́n tuntun bẹ́ẹ̀ pé ẹ̀dàkùn ẹ̀mọ́ bínú ìmọ̀ni ẹ̀dàkùn ìmọ̀ni àlẹ́ ẹ̀mọ́ bínú wọ́n sì máa bẹ̀ torí pé gbà tó ti bínú jù torí ìdílé abẹ ọlọ́run bàtà aláǹdó àánú ẹ̀ kọ́lọ́run kó jẹ́ kí àgbóyọ̀ rà nẹ́bì kọ́lọ́run kó jẹ́ kó yí wa wájú kí lílo rẹ̀ kó wá lọ́rùn ala alihi